وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún Allah subhanahu wa ta'ala ọlọ́run bá tí ó sàmànẹ́ nìkọ̀kan wa tó dẹ̀ sànà wa pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ sí pé gbogbo àkígbà tí èyàn bá ṣe ń tíyàn bá ń jinlẹ̀ nínú ma nípa rẹ̀ sí inú yóò máa dùn gan pé á ah, ọlọ́run bàlẹ̀ kí lámà sọ̀rọ̀ fún yàn o bẹ́yàn bá ṣe ń lágbọ̀ọ́yé ìsìláàmù sí bẹ́yàn bá ṣe ń lẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù sí bẹ́ẹ̀ ni yóò ṣe máa tọ́ adùn ìsìláàmù wò sí yóò ṣe máa rí hàláwà ìsìláàmù adùn sí lẹ́nu ìsìláàmù ṣùgbọ́n láyẹ̀ sí yìí àánú ọlọ́run ọba tó pọ̀ ni ẹ̀sìn kan ni tó yẹ pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìmọ̀ lọ́lọ́run ọba fi gbé kalẹ̀ ìmọ̀ lọ́lọ́run ọba àlékè ọlá ló dẹ̀ fi pèpè sí ìmọ̀ lọ́lọ́run ọba àlékè ọlá dẹ̀ fi dáàbòbò sọ́lọ́wọ́n ọba tó ṣàánú wa pẹ̀lú orí yìí wọn lọ́ba tá a dúpẹ́ fún atọ́rọ àlékún kí ọlọ́wọ́n ọba àtàánú ọlọ́wọ́n ọba fẹ́ni tí ọlọ́wọ́n ọba àlékẹ́lá fi orí tó tóbi tí ò sí orí tó jọ ẹni tọ́lọ́ba sallallahu alaihi wasallam àánú ọlọ́wọ́n ọba ìkẹ́ ọlọ́wọ́n ọba kó máa bá àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àti mí àtẹ̀yìn náà tọ́lọ́ba àlékẹ́lá ní káwa náà tẹ́wọ́ gba orí náà àtàwọn tí ó tún máa wá lórí ìlànà yẹn títí di ọjọ́ gbé al eléyìí báyìí ló máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹrin lórí ọ̀rọ̀ tí Professor Y.A. Quadri tí wọ́n kọ ní ọjọ́ kẹjọ oṣù Ramadan tí a wáyé ọjọ́ Jumaa ọjọ́ ọjọ́ kìíní oṣù May ní oṣù tá a wáyé wọ́n kọ ọ̀rọ̀ yìí láti fẹ̀sùn kan al-Mamlakatu al-Arabiyyatu as Allah subhanahu wa ta'ala bit-tawhid wa sunnah wa bit-tamassuki bihima kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó bá dá gbogbo ìlú yìí pẹ̀lú ìmọ̀ Ọlọ́run bá lọ́kan àti súnà Nabi sallallahu alaihi wasallam àti ìgbà méjèèjì mú sísinsin kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe báyìí kórílẹ̀-èdè wa Nàìjíríà náà ọlọ́jọ́ kan sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí wọ́n kọ àwọn ọ̀rọ̀ yìí láti fi ẹ̀sùn kan al-Mamlakatul Arabiyyatu Saudiya Kingdom of Saudi Arabia sáré tí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé eléyìí tí yóò ka àwọn ìrújú eléyìí professor wáyé kọdìrì tí wọ́n kó sínú àwọn ọ̀rọ̀ náà tí ó kà kó fẹ́nu kọ̀ọ̀kan wa tí adẹ́lẹ̀ wà lórí ìmà eléyìí tí ó fẹsẹ̀ múlẹ̀ nípa báwo la bá orílẹ̀-èdè Saudi Arabia lò pípọ̀ orílẹ̀-èdè yìí kàdáwùlátìn islamiyya gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Islam a gbọ́dọ̀ ṣe wà láwù pẹ̀lú wọn a gbọ́dọ̀ fi ìbá ìsọ̀rẹ́ ìrànlọ́wọ́ ìyọnú sí agbọ̀rọ̀ sí bá wọn lè nítorí pé anábì sallallahu alaihi wasallam sọ wípé nínú hadith sí Abu Hurairah ọgbà wa látọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam alimamu Tirmidhi rahimahullahu ta'ala wọn mú hadith yẹn jáde wọ́n ti wá láǹfààní pẹ̀lú mọ̀ yẹn anábì ni man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman àrẹ́bì ní gbogbo ẹni yòówù tó bá nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́run ọba Allah ta'ala ni ó dẹ̀ ń nítorí ni orí òṣùwọ̀n tọ́lọ́run ọba ló gbélé tí ń kórìíra ó ń fún nítorí tọ́lọ́run ta'ala ó dẹ̀ ń hánà fífún nítorí tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ká sì kórìíra àwọn tó bá kórìíra ọlọ́run bá lọ́sùn fáànà tàbí ìgbàgbọ́ ni kódà min áùsáfì ọ̀rọ̀ ìmán eléyìí tó yí jù ní òkun gbàgbọ́ lọ́wà bákan náà nabi sallallahu alaihi wasallam sọ wípé inú hadith ni al-bukhari àti muslim al-imam bukhari àti muslim gbé jáde sílá nabi sallallahu alaihi wasallam sọ anabi ni ayuhibba al-mar'a la yuhibbuhu illa lillah mo gé hadith yẹn níbi tí mo ti fẹ́ lónìí anabi ni kíyàn nífẹ̀ẹ́ yàn káwá wádìí kí ló fi ń nífẹ̀ẹ́ rẹ̀ káwá jẹ́ pé nítorí tọ́lọ́run Allah subhanahu wa ta'ala ni ilé báyìí ìgbàgbọ́ gidi ni inú hadith anábi sọ́lá sọ pé salafi man kunna fihi wajada halawata al-iman hadith yẹn ni ẹni bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi níka ẹni bí mo fẹ́ lù náà ni mo kàn yẹn so ọ̀ràn yẹn ni ká bá orílẹ̀-èdè Saudi Arabia lò pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú dáàbòbò ilé ìtànkò ní alùwàlá bákan náà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ìlú yìí ká nífẹ̀ẹ́ wọn lórí dáadáa eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi wọ́n ṣe ọ̀kákan rẹ̀ bákan náà àwọn tó jẹ́ àfáànú ìlú yìí ká nífẹ̀ẹ́ wọn lórí dáadáa àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú nínú ìlú yìí àtàwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú lápapọ̀ tí wọ́n dúró títọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ká bá wọn lò pẹ̀lú ìfẹ́ eléyìí báyìí lára ẹ̀sìn wa ni fẹ́lẹ́ táwa ń ṣe yìí rèé àwa fi ń sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni kódà tó bá yẹ pé sáúdì ọba ní nǹkan kan ju pé ó kébìlà gbogbo mùsùlùmí èyí ò náà ò tí sáúdì ọba ní nǹkan kan ju wípé ibẹ̀ ni wáhíù ti sọ̀kalẹ̀ fún wa tá a fi ń sin lọ́wọ́ bá lọ́sùn máa tara ìhun náà tó lọ́lá tí sáúdì ọba ní nǹkan kan ju wípé ọmọ ẹbẹ̀ lànàbì ṣe mo rò pé ìhun náà tó fẹ́ni tí èrí ẹ̀ bá pé tí sáúdì ọba ní nǹkan kan ju pé ó ní alḥaramul makki àti alḥaramul nabawi mọ́sálásí tọ́lọ́wọ́n bá ti ń bá maka àti mọ́sáàsì àtàlẹ́bì sọ́lá ọ̀sán ti ń bẹ ní Mẹ̀dínà eléyìí tó lọ́lá oye bá ìsìn so káàfi nífẹ̀ẹ́ ìlú káàfi dáàbòbò min kéjì ka ìdí kó ń bí ètè àwọn tí wọ́n ń dètè láti wó ìlú náà min àdá ìsúnnà torípa àwọn tí wọ́n ń gbógun ti àwọn nǹkan yìí wọ́n pín sọ́nà méjì àwọn kan tọ́gbára àta ni wọ́n tó ń gbógun ti láti ta wọ́n fẹ́ wo láti ta àbí ẹ̀kọ́ ni àwọn kan tọ́gbára alé ni wọ́n wọ́n ń gbógun ti láti inú ilé àwọn náà fẹ́ wo láti inú ilé so ká dáàbò bo orú nǹkan báyìí ilé báyìí nínú àwọn ojúṣe wa so a ti ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn nǹkan tí ó jẹ́ kókó tó yẹ ká gbọ́yé ilé ìta máa fi ṣe wá láǹfààní lónìí òun náà ni ọ̀rọ̀ tí Professor wáyé kọdù ìtàn tún sọ eléyìí tí ó tẹ̀lé àwọn ọ̀rọ̀ ta àtàlàyé ta yẹn lánàá so eléyìí tán sọ yí pé the kingdom of Saudi Arabia and its crown prince Mohammed bin Salman are destroying Islam wọ́n fi full stop sí ẹ̀sùn ńláńlá lélẹ́yìí Allah akbar eric mo ìsàlàyé lánàá yí pé Professor wáyé kọdù wọn kà fárọ orílẹ̀-èdè Saudi Arabia wọ́n pe orílẹ̀-èdè ní kèfèrí àdẹ̀yànnà náà lánàá pẹ̀lú ẹ̀rí pé ìlànà àwọn kọ̀wárìjì nìyẹn ká pe mùsùlùmí ní kèfèrí pẹ̀lú nǹkan tí òkèjì kúfúrù ìlànà àwọn kọ̀wárìjì ni tàdẹ̀ mẹ́rin wa lánàá tàyànnà náà gbogbo kí lẹ́sùn tí pọfẹsọ wáyé kọ̀dù kà sí al-mamlakatu al-arabiyyatu as-saudiyya lọ́rùn wa hukamaha àtàwọn aláṣẹ ìlú yìí kí lẹ́sùn tán kà sí wọn lọ́rùn gàtà fi ń kà fárọ̀ ẹ̀sùn kan tó jẹ́ sí pé kò fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú mà àwọn ẹ̀sùn kan sọ pé má anzala Allahu biha min sultan ọlọ́run ọba àlékẹ́ láwọ̀ sọ ẹ̀rí kan kalẹ̀ lé lórí so yé bá ń sìn so wọ́n tó wá ń tẹ̀síwájú níbi pé Saudi Arabia ní kéfèrí again wọ́n ní the king of Saudi Arabia ọba Saudi Arabia tó jẹ́ president Saudi Arabia olórí gbogbo Saudi Arabia torí king làwọn máa ń lò lọ́dọ̀ tí wọn so ọba Saudi Arabia and his crown prince àti ọmọọba náà ọmọọba Muhammad bin Salman Muhammad bin Salman lọ́jọ́ ọmọọba àwọn méjèèjì are destroying Islam ẹwù allegation wọ́n ní wọ́n ń kó parun bá Islam wọ́n ń pa Islam wọn inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un kí ni Saudi gbà lọ́wọ́ àwọn èèyàn tó báyìí limaza hadhihi al-adawa kí ló dé táwọn ọ̀tá yìí irú àwọn ìfọ̀tá ìfi ọ̀tá ojú ọ̀tá hàn kí tó fi ń ṣẹlẹ̀ ماذا تنقمون من هذه الدولة المباركة kí ni ẹ̀ṣẹ̀ tí sádáwọ́lá yìí gan ìlú ìyàn kí gan وماذا تنقمون من حكامها kí ni nǹkan tẹ́ ń ti torí لماذا الدولة الدولة السعودية دائما kí ló dé tó jẹ́ pé gbogbogbà orílẹ̀-èdè Saudi Arabia orílẹ̀-èdè Saudi Arabia di mara tó yí dúnà ìsọ́pọ̀ hádì ìdáwùlà kí ló tẹ́fẹ́ wó orílẹ̀-èdè ìjà èyí àwọn ìbéèrè tó yẹ pé ó yẹ kó máa tawọ́ ta sílẹ̀ nínú yàn èyí àwọn ìbéèrè tí ó máa dààmú ẹ̀ níyàn gẹ́gẹ́ bí mùsùlùmí gidi gẹ́gẹ́ bí mùsùlùmí gidi òsì dáwùlà tó dúó déédéé lórí ẹ̀sìn Ọlọ́run Allah subhanahu láyé mọ́ lónìí tó tó Saudi Arabia ẹkọ́tì ní anywhere ẹkọ́tì ní anywhere ẹ jẹ́ kí wọ́n sọ wípé orílẹ̀-èdè tó tún tó dédé òní káwá gbé sẹ́gbẹ̀ ara wọn pẹ̀lú òṣùwọ̀n tó dúró dédé wazinu bil qisṭaṭi al-mustaqīm káwá hùn wọ́n pẹ̀lú òṣùwọ̀n tó ṣe jẹ́ ni tó dúró dédé káwá wò so ẹ̀rí wípé ó yàtọ̀tọ̀ síra wọn nǹkan tí ò sì fi yẹra wọn tí ò sì fi wéra wọn ni so wọ́n ní wọ́n ń destroy Islam kí ni wọ́n gbà kí ni wọ́n fi ń destroy Islam gan kò sí ẹ̀rí kan tó fẹ̀fẹ̀ múlẹ̀ tí a fi lè kà sí wọn lọ́rùn pé wọ́n ń destroy Islam tẹ́bá ni wọ́n ń destroy Islam wọ́n ń ba Islam jẹ́ wọ́n ń pa Islam run ẹ gbọ́dọ̀ fún wa láwọn ẹ̀rí tó fi pa Islam run ṣé gbogbo àwọn eléyìí tá a ti yànnà náà sẹ́yìn iná ẹlẹ́sẹ̀ kàṣẹ́rì tó yẹ pé alhamdulilayi kò sẹ́ni tí yóò gbọ́ tí kò ní yé pé àà àbà síbà ní ti àwọn eléyìí ò kí ń sẹ̀sùn síbà ní ti so tí kìí bá ṣe pé ìtayọ àlà lásán ní gbogbo àwọn nǹkan yẹn wọ́n ní they believe it is the only way to accomplish their vision 2030 program wọ́n ní ìgbàgbọ́ wọn ni wípé káwọn káwọn pa Islam ràn yìí òun ni ọ̀nà kan gbòógì òun ọ̀nà kan ṣoṣo táwọn ní láti lè rí ìpinnu ọdún 2030 táwọn fojú yẹn láti lè rí mú wá sí mùsẹ̀ káwọn ba islam jẹ́ káwọn kópa ọ̀rọ̀ bá islam làwọn fi lè achieve vision 2030 <laughs> ṣe wọ́n ní kí ni vision náà which aims at diversifying the country's economy through investment in, in non-oil sectors including tourism wọ́n ní èròǹgbà àwọn fún 2030 ni pé àwọn fẹ́ gbé oko Saudi Arabia gba ọ̀nà bùnmí tí kìí ṣe ọ̀nà kí á ta epo rọ̀bì sẹmọ̀ wípé nǹkan tí Saudi Arabia fi ń ṣe okòwò òun náà ni kan ta epo rọ̀bì lágbàáyé nínú àwọn tí epo rọ̀bì wọ́n sì dáa lágbàáyé ní Saudi Arabia wà so ọlọ́run bá kó dáhùn kó bá tàlékùn àlùbáríkà fún louis ọlọ́run mẹ́jọ ṣubú láíláí nàìjíríà náà ń ta ọlọ́run dákùn jẹ́ kìkì nàìjíríà náà jẹ́ kó lálùbáríkà ọlọ́run jẹ́ wúlò fún gbogbo alápapọ̀ wọ́n náà fẹ́ gbé oko owó ìlú ìgbà òbòmí lọ ilé ìlàfojúsùn wọn fọ́dún 2030 ẹn tí wọ́n lè gbégbá bòmí <laughs> ṣẹ̀gbẹ́ ìbéèrè ká béèrè ní pé tí wọ́n lè gbégbá bòmí tẹ́tẹ̀ ní kí wọ́n gbégbá bòmí ọ̀nà owó ló fi wájẹ́ síké kápá ìsìláàmù run ni wọ́n fi gbé oko tí ìsìláàmù tí ìsìláàmù píparun ni wọ́n fi àtìwù kan gbé oko tí wọ́n bá pàṣíláàmù run wọn lè gbégbá oko bòmí sẹ́mọ̀ pé ìpé àwọn ẹlórí ní kèfèrí yẹn tó bá jẹ́ sí pé a sọ wípé àwọn fẹ̀sùn kàn wọ́n ń destroy Islam àwa rí wípé ipa Islam run òun ni ó mú àti ìwìsọ̀ fi ń tàṣí ọjọ́ pọ̀ ta Islam ni wọ́n àwọn kọ̀wárì jì ní máa ṣe báyìí ni máa ni máa ń ṣe báyìí mo fi ń béèrè lọ́wọ́ wa ní àná wípé gbogbo eléyìí tí pẹfẹ tó wáyé ìkọ̀dì ń sọ tán kọ sẹ́mi àti yín ká yìí nìsín ẹ̀dá kan kí tèmi àti yín lẹ̀ sẹ́mi ìjọba Saudi Arabia ni tó fi jẹ́ pé mi ni mo lẹ́wà lẹ́tọ̀ àtẹ̀yìn náà lẹ́tọ̀ sí tó fi di public consumption tí lẹ́yìn bá fẹ́ bá olórí lò gẹ́gẹ́ bí hadith bí mo ti kà lálàkọ́kọ́ ilé tí inú àbí asim gbà wà nínú sunna wọn man arada an yan sahadi bi sultan fala yubdihi ala niyyata tí mo ti kà yẹn mo ìsàlàyé fún wa pé tí bá fẹ́ ṣe nàfíhà èèyàn fẹ́ tún olórí ṣe èèyàn fẹ́ polórí sákèsì èèyàn fẹ́ ṣe wà sí fún olórí èyí ṣe ń gbangba ẹ̀kọ́ sáà nàbí sọ walakin ya'khudhu bi yadihi wa yaqulu bihi anábì ní kí yẹn gbà lọ́wọ́ mú kó mú lọ kọ̀kọ̀ fa in qabila minhu fadhak anábì tó bá gbà lọ́wọ́ rẹ̀ anábì ní níta nfẹ́ náà yẹwa illa faqad adda alladhi àdé anábì tí ò bá ti gbà ìwọ ti sojú sí rẹ tó wà lọ́rùn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀rẹ̀ anábì ò ní kọ́ ọmọ ẹgbẹ́ síta ó ti sojú sí tiẹ̀ pátì ó clear tó bá ti wá di wípé à ń sọ àwọn eléyìí fáwọn èèyàn tí a mọ̀ wọ́n fẹ́ jẹ́ ká Saudi Arabia àtàwọn aláṣẹ ìlú gẹ́gẹ́ bí ọ̀tá ìsìlámù ìyún gẹ̀gẹ̀ làfojúsùn nǹkan yìí torí lè tọ́ lójú ni pé nǹkan yóò dọ́dọ̀ jọba Saudi Arabia àwọn tó ń kọ yóò dọ́dọ̀ jọba Saudi Arabia o tọ́ dé mi lójú 100% bẹ́ẹ̀ ẹ̀ tó bá lè fún mi lẹ́rìí pọ́ débẹ̀ Saudi Arabia eléyìí gan rí tó bá jẹ́ pé àwọn èèyàn eléyìí tẹ́wọ́n eléyìí pọ̀fẹ́sọ̀ wáyé ikọ̀ jù sí èyí nǹkan zikruka akọ́ka bí ma yẹ́kọ̀rọ̀ zikruka akọ́ka bí ma yẹ́kọ̀rọ̀ tí n kẹ́tọ́ ma yá rẹ̀ kó ìrakọ ọmọ ìtọ́ nípa rẹ̀ so a ń pe kí n má sọ pé à ń pe kí n sọ pọ̀fẹ́sọ̀ wáyé ikọ̀ jù ń pe orílẹ̀-èdè Saudi Arabia àbí àwọn aláṣẹ orílẹ̀-èdè Saudi Arabia lọ́tà Islam ni tó bá jẹ́ sí pé ọ̀nà tí wọ́n gbà àtìbù àfojúsùn 2030 ni pé kí wọ́n ṣe kí ni kan wó islam àfojúsùn yẹn náà dẹ̀ ni pé wọ́n fẹ́ gbé oko owó Saudi Arabia gbàbò míì lọ so ẹ̀rẹ́ tó yẹ sí pé kò kí ń ṣe tí wọ́n gbé gbàgbà bò méjì kì í ṣe ọ̀nà ká ti pò rọ̀bì àti kí á gbàlejò àwọn àlejò tí wọ́n wá tán sàbẹ̀wò ìlú eré tó ní tourism yẹn ìṣe ìrìn àjò ìgbafẹ́ so wọ́n ní wọ́n fẹ́ gbé oko owó Saudi Arabia gbàbò míì lọ yàtọ̀ fọ́nà méjèèjì nítorí pé lóòótọ́ rí nínú àwọn ọ̀nà ìzárí arábíà tí ń gba tí ń pawó dáadáa tourism wà ń bẹ̀ èyí mi sì ṣe wọ̀ ní ká pawó níbi tourism àbí alhamdulillah pé ọ̀nà tó ti ń pawó ọ̀nà halali wọn náà fẹ́ gbégbá bòmí lọ ẹ̀ẹ́ká gbégbá bòmí ìwé ṣe ma àbẹ́ àwa náà fẹ́ ká gbégbá bòmí kọ́nà tí wọ́n máa gbà rówó tọ́jọ́ náà halali pọ̀ kọ́kọ́ pọ̀ àti bí ìkẹ́ ọlọ́run ni tó sì gbààyè kí la fẹ́ máa fúnlẹ̀ mọ́ sí ó clear so ẹ jẹ́ wọ́n gbégbá bovin torí ọlọ́run ẹ̀dá kan ẹ jẹ́ kan gbégbá o wọ́n ní the crown prince the crown prince ọmọọba èyí tá pè ní ibn salman yìí muhammad ibn salman yìí ọmọọba yẹn pledge to modernize the economy and the society wọ́n ló ṣèlérí pé òun fẹ́ sọ okoòwò saudi arabia di tìgbàlódé ẹ̀ bẹ́ẹ̀ ni ìlórí tọ́ dáa ni ó sì ní òun fẹ́ sọ àwùjọ yẹn dàwùjọ tí ó bá ìgbà mu tó bá ti bà lóde mú yẹn bẹ́ẹ̀ ni fẹ́ bá lo kọ̀ǹpútà kan máa ló kan máa ló mọ̀nà èwo <laughs> wàhálà ó ti bá yín sí gbogbo nǹkan yìí tó bá gbà mu tó bá bà mu tọ́lọ́ bá rí ká sọ pé wàyà kùlùkù má là tà àlàmù àwọn nǹkan tẹ́ mà tọ́lọ́ bá lò wọn mà dá yẹ ká máa ló mọ̀nà tó yẹ bá jí sí haramu má ń dà láàárẹ̀ járe tó bá lọ fẹ́ ṣe gbogbo àwọn yẹn àwọn òsì yìí láì yẹn wọ́n ló pledge to modernize the economy and the society He reiterated that he would return Saudi Arabia to moderate Islam. Wọ́n ní kódà ó tún fi rìnlẹ̀ pé òun ó dá Saudi Arabia padà sí moderate Islam, Islam tó gúnrégé. Ẹ̀yìn náà dà. Islam máa ń gúnrégé tẹ́lẹ̀ náà ni. Bọ́yá àwọn bídà, àwọn bídàrú, àwọn jákujàku náà fẹ́ gbọ̀n. Ee kán gbà àwọn ìyẹn. So irú ẹ̀ náà ni gbogbo àwọn ìsúwánù kan ti padà tàṣà rọ́bà, kan ti penetrate yẹn. Bọ́yá wọ́n fẹ́ gbọ̀n, wọ́n sì ti ń gbọ̀n wọn, àbí? so gbogbo orú eléyìí rí kò sí nǹkan tó jì burú mbẹ̀ so yé wọ́n wá ní he asked for global support to transform the supposedly strict, strictly sharia compliant state wọ́n lọ́wọ́ ń béèrè lọ́dọ̀ gbogbo àgbáyé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti lè tún orílẹ̀-èdè tó yẹ sí pé wọ́n ń tẹ̀lé òfin sharia bó ti yẹ kán tẹ̀lé yìí láti lè tún ṣe he also boasted saying wọ́n ló tún yan gan lẹ́nu tó sọ pé we are simply reverting to what we followed a moderate Islam open to all the world and religions pé in tí à ń tẹ̀lé in tí ó jáfojúsùn wa lórí ẹ̀ ni pé afẹ́dá Islam padà sí nǹkan tó gún régé eré tí yóò sì kalẹ̀ gbogbo àgbáyé àti gbogbo ẹ̀sìn so gbogbo eléyìí náà ó ní àwọn tí wọ́n tì bọ́ abẹ́rẹ̀ sáfẹ́ kéèyàn gbóyé so yíba nìyí bẹ́ẹ̀ àwọn ò ní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ tó bí àwọn ọ̀rọ̀ tó bá ti ní ẹ̀kìmáìlì tó bá ti ní ìtumọ̀ tó pọ̀ à ní sọ wípé ìntẹ́ wíre ẹ̀sìn ọ̀nà sáà àti tẹ́ bá tó sọ ìntẹ́ wí fúnra yín torí pé kí ló wí làá wí ẹni kò wípé èyí nìkan sọ <laughs> wa ó clear so lótorí ẹ̀ mú àwọn ọ̀rọ̀ àwọn oníwulẹ̀ dára wa láàmú lórí yẹn torí pé gbogbo orú àwọn eléyìí rèé pé àwọn ọ̀rọ̀ kan tó yẹ sí pé ó ní àwọn èròǹgbà tí wọ́n fẹ́ tán fẹ́ gbé wọlé mẹ́yìn sí so tán fi ń sí gbogbo orú àwọn nǹkan yìí wọ́n fi ń fi àwọn ẹ̀sùn yìí kan Saudi Arabia aláwọ̀kọ́ ni pé gbogbo ilé ìtẹ́kì ẹ̀wú ìjẹ́ náà tàbá bèèrè ẹ̀rídà níbo ni wọ́n ti sọ tẹ̀sán náà máa ń di tọ́bà yẹ pé wọ́n sọ ẹgbẹ́ náà sùn wọ́n ti sọ wa kó má jẹ́ pẹ́yìn lẹ́mọ̀ọ́ bá hàn wọn sọ̀rọ̀ fún wa ẹ jẹ́ náà rí tí wọ́n sọ náà sọ́dà <laughs> tá a mọ̀ bí wọ́n ti gbé kalẹ̀ nítorí pé níbi ìgbọ́rọ̀ kalẹ̀ rèé àti ìṣẹ́náklú ọ̀rọ̀ láti ìgbọ́rọ̀ kan láti ibìkan sí ibìkan rí ìmọ̀ ń yàtọ̀tọ̀ síra wọn àfojúsùn ẹni títí ń sọ̀rọ̀ mọ́ ń yàtọ̀ ó yé báyìí so lóòótọ́ rẹ̀ jẹ́ sí pé ẹ̀yìn sáúdí sọ báyìí sáúdí sọ báyìí á béèrè ẹ̀rí pé bóun náà ti sọ bóun náà ti sọ èjé kárí sọ́ọ̀sì dà ìmò láti rí kà gbogbo àwọn ilé làwọn nǹkan tó yẹ sí pé ẹni tó bá mọ tí ń ṣe tó bá yìí yẹlẹ́kọ̀ọ́ àwọn ìbéèrè tí ó mọ̀ béèrè nìyẹn kò kàn ní máa gba ọ̀rọ̀ dogmatically so ẹni tó bá jẹ́lẹ́kọ̀ọ́ dogmatic so wọ́n ní lẹ́yìn ìyẹn rẹ̀ Muhammad bin Salman is destroying is destroying Muhammad kí ló Muhammad bin Salman is destroying the heart and legacy, the hard-earned legacy of his forefathers who labored, struggled, and fought gallantly for the establishment of an Islamic state from 1744 to 1932. Wọ́n ní Muhammad bin Salman, ó ń kó parun bá iṣẹ́ takuntakun tó yẹ sí pé pẹ̀lú ìnira ní àwọn bàbá ńlá bàbá rẹ̀ ni wọ́n fi rí iṣẹ́ tó yẹ kí wọ́n dààmú fún tí wọ́n gbìyànjú fún tán jagun takintakin fún ó sì ń kópa àrùn gbogbo ẹ̀ in tí wọ́n fi lọ́lẹ̀ ní ọdún 1744 títí di ọdún 1932 so wọ́n ní when the present day kingdom of Saudi Arabia was proclaimed nígbà kingdom of Saudi Arabia tá à ń sọ̀rọ̀ lẹ̀rẹ̀ lónìí nígbà tí wọ́n tán proclaim ẹ̀ ní gẹ́gẹ́ bí ìlú Islam so it was not by accident it became a reality due to the ceaseless efforts and, and dogged determinations of that great Muslim reformer so Mujahid Sheikh Muhammad Wabi Wahab died 1792. Who resolved to eradicate all innovations and deviations that had crept into the practice of Islam, particularly in, Ar in Arabia and in the Muslim world in general. The great Islamic scholar sought and secured the support of Muhammad Mustafa died in 1765, uh, who was the then ruler of Najd in Arabia. The duo of Muhammad bin Salman and Muhammad ibn Saud went to war and conquered various tribes, Sheikdoms, cities, states, Emirates and kingdoms of most of the Arabian Peninsula and formed an Islamic state that called for renewal of Muslim spirit and the return to pristine and the return to pristine Islam. They achieved all that. Gbogbo yẹn mo ti tara mo ti tú àwọn ìtumọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ń try láti elogize wọ́n yin iṣẹ́ tí Muhammad bin Abdul Wahab ṣe nìyẹn àti Muhammad bin Saud tọ́jú ọba nígbà yẹn. Ìgbìyànjú wọn lórí bá ti jagun tádẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n dẹ̀ kéde orílẹ̀-èdè Saudi Arabia gẹ́gẹ́ bí ìlú gidi so ìyànjú yẹn ni wọ́n yìn wọ́n wá ní gbìyànjú yẹn ni Muhammad bin Salman ló destroy so wọ́n ní gbìyànjú yẹn nítorí àti àti dá ọ̀ràn sí Muhammad bin Salman lọ́rùn kálíbà wọn pé ìgbìyànjú kan ni táwọn ẹni ẹni tán ti ṣẹ́ fún tán dààmú fún ẹni wá ń kópa àwọn ọba lọ́nà wo ló fi ń lù ní pọ́npọ́ gbogbo àwọn nǹkan ìrè àwọn nǹkan tí a ní pẹ́ lórí ẹni so wọ́n wá ní it is therefore an irony for a, for a descendant of this ruler to now start demolishing the gains and achievement of this forefather wọ́n ni ọwà ah, bà nínú jẹ́ kọjẹ́ sí pé àwọn àrọ́mọdọ́mọ àwọn aláṣẹta wí àwọn náà bẹ̀rẹ̀ sí máa lu àwọn iṣẹ́ èrè àwọn bàbá yìí wọ́n máa bẹ̀rẹ̀ sí máa lu ní pọ́npọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ gbogbo àwọn nǹkan táwọn bàbá yìí tí wọ́n jẹ lérè so wọ́n máa bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ náà ibi tó tún wá jẹ́ ẹ̀sùn rí gbogbo yẹn ẹ̀sùn lásán àrí ọ̀rọ̀ lásán ni láti dáràn sí ẹni ẹlẹ́ni lọ́rùn ni wọ́n ní Saudi Arabia is currently establishing a zone on 470 kilometers of the Red Sea coast at a liberal of akin to Dubai ìtọ́rọ̀ wá ní wọ́n ní nígbà tí ń sọ̀rọ̀ yìí wọ́n ló ní orílẹ̀-èdè Saudi Arabia ó establish agbègbè kan ní 470 kìlómítà ó jẹ́ 470 kìlómítà sí red zone i mean red, red sea coast etí bèbè òkun pupa wọ́n lọ́wọ́ establish àyè yẹn as a Libra of akin to Dubai wọ́n fi àyè yẹn ṣe àyè ibi tó yẹ sí pé ó wà liberal tó bá ní nǹkan wà liberal ó ní pé ibi tó yẹ pé ó ń kálukú níbi tí ó ń tó wù tó bá wọ rìn òhó ń òfin kankan ò dé ọ́ tó bá wọ mutí mbẹ tó bá wọ olè tezì náà mbẹ so ibà yìí so wọ́n ní wọ́n ti dá ibẹ̀ lẹ̀ ibẹ̀ yẹn jẹ́ four seventy kilometres eh, of of the Red Sea coast so wọ́n ní ibẹ̀ yẹn libra libra up akin sí Dubai where male and female bathers are free to mingle ẹ̀rí kan where male and female bathers are free to mingle wọ́n ní níbi tó yẹ sí pé tẹ̀pẹ́ tí òkun kú alápè wọ́n ní ibẹ̀yìn àyè kan nítorí pé ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n ń wẹ̀ wọ́n free láti máa láti máa láti máa rò papọ̀ létí omi yẹn etí omi kan níbẹ̀ tó jẹ́ àyè ìgbafẹ́ tó yẹ pé àtọkùnrin àtàwọn obìnrin tí wọ́n jẹ́ òmùwẹ̀ tí wọ́n mọ̀ nípa wẹ̀ tí wọ́n lè ti máa mí papọ̀ tán ti lè máa míngù papọ̀ tán ti lè máa rò papọ̀ sàn pé ẹ̀sùn mí tó nù now Muhammad bin Salman has announced that laws will be made to allow women to wear bikinis instead of covering up their bodies. <laughs> When ní Muhammad bin Salman ó ti kéde wípé àwọn ó sì òfin tí ó fún àwọn obìnrin tí ó fún àwọn obìnrin níyọ̀ǹda láti máa wọ bikini ìtẹ́kẹ̀ẹ́ ní bikini ń lásán tí èèyàn máa fi ń wẹ̀ pátá àti kọ́mú lásán pé àwọn ti sí àwọn ó lọ́wọ́ kéde wípé àwọn òtí òfin tí yóò fa àwọn obìnrin lẹ̀ láti máa wọrú aṣọ yìí dípò kí wọ́n máa bo gbogbo ara wọn àwọn òṣòfin yẹn gbogbo eléyìí náà kí ní ká lè ṣe kíni ká lè bẹ̀rẹ̀ sí máa ṣe pèlè ká lè kó ìra rẹ̀ lórí báyìí sì ṣe wò ká tí ẹ̀ wá wípé wọ́n bá sọ bẹ́ẹ̀ ká wípé wọ́n sọ bẹ́ẹ̀ nǹkan méjì la retí aláwọ̀kọ́ ni pé ǹjẹ́ àwa tó yẹ ká pè wọ́n sákèèsí tẹnu wá tọ́rọ̀ láwùjọ ṣé wọ́n ti pè wọ́n sákèèsí tọ́bá wá pè wọ́n sákèèsí sọ́rọ̀ àyàn ní kémi àti ẹ̀mà nígbà tọ́bá ń pè wọ́n sákèèsí tí wọ́n lọ sórí rédíò wọ́n lọ kígbe wọ́n lọ máa kéde pé à ń pè wọ́n sákèèsí o tọ́ra wà láwa rán wọn sẹ́ àbí ló fi wá jábọ̀ fún wa tọ́ra bẹ̀ wọ́n sẹ́ èyí bá yín sìn náà káwà sọ pé wọ́n tẹ̀ wá kò wọ́n sákìyèsí ẹni wọ́n ṣe bẹ́ẹ̀ àbí ẹ̀ sì jẹ́ kán ṣe bẹ́ẹ̀ náà <laughs> wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sì ṣe àbí ẹ̀ jẹ́ kán ṣe bẹ́ẹ̀ bẹ̀tí nǹkan táwọn ìkọwàánù máa ń bìlìvù ní pé ẹjá máa pariwo wọn ká máa takò wọn síwájú ká tó ṣe ká máa bà ṣe ọ̀nà tí a lè fi tàbígbà wọn wí nìyẹn ǹjẹ́ ọ̀nà tánàbí sallallahu alaihi gbé kalẹ̀ nìyẹn ẹ̀rìkọ́ ọ̀nà tánàbí gbé kalẹ̀ kọ́ nìyẹn ọ̀nà yìí kò sí àwọn tó ṣe rí láyé tí wọ́n sọ sí ìdí wọ́n máa ń ta ẹ̀jẹ̀ lẹ́yìn wọ́n máa ń tẹ̀jẹ̀ lẹ́yìn torí pé kò sí olórí kan láyé tí máa ń fẹ́ kí èèyàn sọ̀run dọmọ èèyàn lẹ́yìn àwọn ọmọlẹ́yìn lójú àwọn ọmọlẹ́yìn àbí ká má gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ̀dí káwa náà ká fi wora wa wo bí táwa náà ti ń jó lórí sí àwọn táwa náà ń jó ní lábẹ́ wọn wọ́n lè máa fẹ̀jú wa síta káwa náà ká yọnú pẹ̀lú wọn kájọ pé bàbá tẹ́ ń sá ń ṣe tí ọ̀dánulé àwọn ọmọ wa bọ́ta bàbá stéèjì lẹ́jọ̀ síta bàbá wa aláìlẹ́kọ̀ọ́ bàbá ni kódà wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ tó sí ọ̀dà tí ọ níta gbangba so ó sì bìlí pé ìwà àtàwọn ọmọ yẹn ẹ̀yìn yóò sì jẹ ọ̀rọ̀ gbọ́ láàrin ẹ̀yìn méjì dá ò ní múra kó gbé wọn sí pé pọ́kọ̀ wọn lọ́mọ <laughs> kò ní jọ ọ̀rọ̀ gbọ́ àbí ìyàwó kan náà ló bẹ̀rẹ̀ sí lọ́mọ ìfẹ́ di ọkọ rẹ̀ síta báyẹn tọkọ yẹn sí yóò dùn mọ́ bẹ́ẹ̀ àbí táwa tó ń kálukú wa náà ti ń jẹ́ lórí àbátá jólùkọ́ láwọn ọmọ akẹ́kọ̀ọ́ bá wọ̀ wọ́n wa lọ́wọ́ wọ́n ní àyín àwọn jẹ wọ́n ní àwọn fi agídí ta handout fáwọn <laughs> àbí handout tó yẹ káwọn rà ní 100 naira à ń tà ní 600 1000 fáwọn wọ́n sì gbẹ́jọ́ wa wọ́n ń gbé lọ káàkiri wọ́n wá bẹ̀rẹ̀ sí máa pariwo wọ́n ń kọ̀ǹkan lé wa lórí ṣé ó máa họ́gọ́ wẹ̀ pẹ̀lú àwa náà tó mọ̀ pé àwa ò ní gbà á tábà ṣe fún wa àdẹ́nìkan náà bẹ̀rẹ̀ sí bọ́ta ní ìṣọ́bẹ̀rẹ̀ sí ma bàá lórúkọ jẹ́ tẹ́mọ̀ pé àbáràn yarí pé àfíkà bá ràn lẹ́wọ̀n o bàbá ti ra bàbá sì níran lẹ́wọ̀n tábà sàánú ayàgbówó kan lọ́wọ́ rẹ̀ ní àníkọ́lọ́ mú mílíọ̀n wa tẹ̀lébẹ́kìn ó dàkọ́ jẹ́ pé kí ń sọ nípa wa òdodo ni ànígbà á nìyẹn tí bá sí ń pè yàn sákìyèsí nìyẹn tó bá sì jẹ́ pé tiwa àwa mọ̀ pé wọ́n pè yàn sákìyèsí bẹ́ẹ̀ àwọn onígbàrú ìyẹn tó bá jẹ́ pé wọ̀ tiwa a mọ̀ kí mo ráìtì pé tí bá sí ń ṣe nìyẹn ẹni tó bá jẹ́ pé olùbẹ́rẹ̀ ní sọ náà àwọn àmọ́ sọ pé tọ́wọ́ ayẹkọ́ jẹ́ sí pé bẹ̀sí inú ilé ìṣẹ́ kọ̀ wáyẹ káwà náà ló sọ wáyẹ kọ́ jẹ́ sí pé ń di irú ilé yìí náà káti ẹ̀ sọ wípé ṣe ìrànlẹ̀ ẹ̀sì gbogbo àwọn nǹkan yìí wàlọ́hì wàlọ́hì kò sí nǹkan kan jùlọ kí ẹ̀ka kìíní ìtàn kó sì gbé kórè àsáwọ́dí sẹ́mi àwọn sáwọ́dí wò àwọn sáwọ́dí lórí burúkú àwọn olórí àwọn gbogbo àwọn Salman àwọn àwọn nǹkan tí yàn ti kàrí tí ọmọ ìṣẹ́ lágbárí yàn yóò mọ̀ wá pààyàn yọ sí fi gbogbo nǹkan yìí rí kò lè tàǹfààní láwùjọ yìí aburú ni ó máa dálẹ̀ so when this is in blatant disregard this is in disregard to the Quranic directives to the Muslim women to the Muslim um, to the Muslim women on, on dress code as contained in Quran 33 verse 59 wọ́n ní eléyìí báyìí rèé wọ́n ní ìṣe àìgbọ́rọ̀ tó ní agbára ni sí òfin Qur'an lórí àwọn obìnrin lórí bí wọ́n ti máa múra wọ́n ní gẹ́gẹ́ ti wà ní Quran 33 verse 59 tó ń sọ báwọn obìnrin ti máa múra ṣe bá yìí so gbogbo orú àwọn wá sí ìkọ̀ bá máa kọjẹ́ pé Nàìjíríà lákọ̀ọ́ ti fún wa ẹjọ́ ìdásáwáyìí àwọn orílẹ̀-èdè tó yapò kí ìbẹ́ lágbàáyé Egypt mẹ́mbẹ́ àtẹ́rúwá sí ìfún wọn o ẹ̀sẹ̀ rẹ̀ lágbàáyé sí Turkey mẹ́mbẹ́ àtẹ́rúwá sí ìfún wọn o Pakistan mẹ́mbẹ́ Afghanistan mẹ́mbẹ́ àtẹ́rúwá sí ìfún wọn o Iraq mẹ́mbẹ́ Iran mẹ́mbẹ́ àtẹ́rúwá sí ìfún wọn o kámọ̀ wá sọ àwọn Amẹ́ríkà àwọn Britain àwọn àwọn Germany àwọn Italy gbogbo orú àti fún wọn o ẹ̀jẹ̀ dáwà pàrà sílé family house wa gan àti fún o ní family house wa gan àti ládùúgbò wa ó ti wá jẹ́ sí wípé Saudi Arabia tó jẹ́ sí pé wọn ò yé máa lo ìjáàbù mẹ́dùn mi wọn àyè máa lo ìjáàbù mẹ́dùn mi Saudi Arabia lèyàn máa kó sí àyà ìjáàbù fún Saudi Arabia ẹjẹ́ káwọn káwọn mẹ́tí wọ́n jáde káwọn káwọn mara tí wọ́n jáde káwọn ẹni tí ń kò fi ọlọ́ọ̀bá ìjáàbù mẹ́bí méjèèjì àti àwọn ìjọba tó bá mójútó òfin ẹni tó bá ba olóòtú ìjáàbù tó ara wọn náà méjì àwọ̀ sọ wípé wọn láṣìṣe o àwọ̀ ti exonerate wọn pé bóyá wọn dá 100% o àṣùgbọ́n bí nǹkan jura wọn lọ ẹ̀sẹ̀ rẹ̀ sábà nìyí ìlú tó mójú tẹ́sìn ní Saudi Arabia lágbàáyé ò sí ìlú tó mójú tó ẹ̀sìn ní Saudi Arabia lágbàáyé kò sí so gbogbo àwọn nǹkan yóò yìí àwọn kan tó rí pé ó lákè ó níjà kíyèsí ni so when ní he says that the result that the result he says that the result will be governed by the law by laws on par on par with international standards the first phase of the project is expected to be completed by 2022 wọ́n ti ẹ̀ mánítọ̀ rẹ̀ <laughs> wọ́n ti ẹ̀ mánítọ̀ rẹ̀ gan pé project yìí when we ní wọ́n ní 2022 while a million visitors will be hosted yearly by 2035 wọ́n nígbà tí mílíọ̀nù àlejò tí wọ́n máa gba àlejò millions ní 2035 so lórí àwọn àyè burúkú yìí nígbà ní yìí so àrí àwọn result táwọn yìí gbogbo àwọn àwọn àyè tá ti sọ yìí so wọ́n máa gba àwọn àlejò ń bẹ̀ láwọn àlejò bàjẹ́ so níparí fótò ní wọ́n ní Saudi Tourism Authority has issued new guidelines allowing women to rent hotel rooms without a male, guard, uh, a male guardian without a male guardian's presence and foreign men and women to share a room without proof of marriage ẹ̀sùn mi wọ́n ní àwọn aláṣẹ àwọn aláṣẹ ìgbàlejò ní orílẹ̀-èdè Saudi Arabia wọ́n ní wọ́n ní wọ́n ti fi ìlànà léde wípé àwọn ó máa gba àwọn obìnrin láàyè láti máa rẹ́ǹtì láti máa gba yàrá yàrá hòtẹ́ẹ̀lì láì ní ọkùnrin tó jẹ́ wàlíyù fún wọn wọ́n ní àti pé àwọn ó máa gba àwọn àjòjì ọkùnrin àwọn ìdálẹ̀ ọkùnrin àti ìdálẹ̀ obìnrin láti máa lo yàrá kan náà ọkùnrin kan àti obìnrin kan tó jájòjì wọn ó lo yàrá kan náà láì gba ìwé ẹ̀rí pé ìjọkọ láyà ń bẹ láàrin àwọn méjèèjì so gbogbo ìyẹn náà rí wọ́n sáà sọ pé gbogbo ẹ̀rí náà ni pé Saudi Arabia sáà àwọn aláṣẹ sáà ń Saudi jẹ́ náà ni wọ́n bá ní àwọn náà wá sọ̀rọ̀ kan wọ́n ní previously wọ́n ní previously couples visiting Saudi Arabia have to prove to the authorities that they were married before being able to take a room to take to take a hotel room together wọ́n ní wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àwọn ọkọ ìyàwó àwọn ọkọ àti ìyàwó tí wọ́n bá ti àbẹ̀wò sí orílẹ̀-èdè Saudi wọ́n ní láti fi hàn wọ́n ní láti wọ́n ní láti prove fún àwọn aláṣẹ wípé ọkọ àti ìyàwó làwọn wọ́n fi ìwé ẹ̀rí hàn pé ọkọ àtìyàwó làwọn ìwé ẹ̀rí tán fi jọ́kọ àtìyàwó wọ́n fi hàn fún àwọn aláṣẹ síwájú kí wọ́n tó lè kí wọ́n tó lè láǹfààní àti gba rúùmù kan náà papọ̀ mẹ́rin ń ṣe náà arábíà nìyẹn kọkùnrin àtobìnrin tó lè gba rúùmù kan ní hòtẹ́ẹ̀lì ní Saudi Arabia pé wọ́n jọ mọ́ ìgbénu rúùmù kan náà àgbà tí Saudi Arabia bá confam kọkọ àtìyàwó lẹ́yìn méjèèjì pẹ̀lú pé air present fún wọn báyìí certificate marriage yìí certificate of marriage ẹ present ẹ fún wọn so lára àwọn ìwúlò marriage certificate ni àwọn tó ti máa ń wúlò ń gbà mí nìyẹn so ẹni tó bá láǹfààní àti gbà nítorí àwọn nǹkan báyìí ó lè gbà torí pé ńgbà míì yóò máa hand fọ́ọ̀nì tí yẹn ń gbà mí pé sáré marriage certificate bí èèyàn fi yẹn ṣe ó níbi tó ti wúlò irú ẹ̀rí yìí so kẹ́ tó lè gba hòtẹ́ẹ̀lì kan yàrá kan ní hòtẹ́ẹ̀lì ní Saudi Arabia tẹ́yìn àtọkọ àtìyàwó tẹ́jọ máa gbé bẹ̀ nínú rúùmù kan ẹ gbọ́dọ̀ present certificate pé torí Saudi ọ̀fà ìgbàbàjẹ́ pé ọkà gbóbìnrin kan wá ẹgẹ́ bó pọ̀lọpọ̀ àwọn hòtẹ́ẹ̀lì láwọn ìlú tí wọ́n mọ́tẹ́ni ti máa ń ṣe ọ̀yẹ́pọ̀ ọkà gbóbìnrin kan wá ẹ́ dìgbà hòtẹ́ẹ̀lì ẹ̀sì máa ṣe fàtàdì lọ́kọ̀ sí ìkàtọ́ kẹ́nìkan ẹ̀lì síbẹ̀ Saudi Arabia kí ọkùnrin àti obìnrin tó lè gba hòtẹ́ẹ̀lì yàrá kan wọ́n gbọ́dọ̀ fi marital litigation wọ́n rí bá ṣe ń ṣe tẹ́lẹ̀ nílé ṣùgbọ́n nísìnyí wọ́n nígbà tí wọ́n ti ń ba nǹkan yìí jẹ́ wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ máa wò pé wọ́n ní kájọ máa wọ́n ní wọ́n aláwọ̀ wọn kájọ máa gbé papọ̀ kájọba yàrá kan náà papọ̀ láì fi ẹ̀rí hàn so eléyìí báyìí ìdí ìnáni màá dúró sí lónìí inshallah karim torí àsìkò tó ti lọ àtẹ̀síwájú níbi tàbádé ìtọ́bádé lọ́la bẹ̀jẹ̀lẹ̀ tí wọ́n fi ń rinlẹ̀ yìí ẹ̀rí pé àwọn ẹ̀sùn yìí àwọn ẹ̀sùn ni ẹ̀sùn ni tó lágbára ṣùgbọ́n kó tó di pé àwọn ẹ̀sùn yìí ò wọlé ní tá béèrè ni pé kílẹ̀ rí lórí ẹ̀ kílẹ̀ rí lórí pé àwọn ẹ̀sùn tẹ́ẹ̀ fi ń kan Saudi Arabia yìí ẹ̀sùn tó fẹsẹ̀ múlẹ̀ ni kò tó di pé àgbà nǹkan yẹn lọ́wọ́ yín kílẹ̀ rí ṣe bá yín yìí so kò sẹ́ẹ̀rí kankan ní Saudi Arabia o wọ́n ti wọ́n ti yí òfin padà lórí wípé wọ́n máa aláwò káwọn obìnrin kan máa dá òtẹ́ẹ̀lì gbà wọ́n dẹ̀ máa aláwò pé kóbìnrin máa wọnú bá jẹ́ obìnrin tó bá fẹ́ travel lọ Saudi Arabia tí ò bá ti ní mahram kò lè wọlé àfi kó ní mahram kódà ló fi dé ọ̀rọ̀ ní hajj hajj náà rí ẹ obìnrin ò lè lọ sí hajj láì ní mahram gẹ́gẹ́ bí wá ti mà náà ni ṣé bá ń sìn yìí so yóò ní mahram tó tẹ̀lé kódà bó jẹ́ pé hajj jẹ́ ojúṣe ẹ̀sìn tó nǹkan tó sì fà á òun náà ni ẹ̀sìn tí wọ́n gbọ́yé ṣé bá ń sìn so hadith ń bẹ lórí nǹkan yẹn gbogbo tó ń ṣe yẹn nǹkan tán ń lò ní ṣán wá ní wọ́n fẹ́ yí padà wípé obìnrin ọmọ wọlé sáájú arábíà ń sìn láì sí pé mahram tẹ̀lé pé dẹ̀ wọ́n mọ́ aláwò obìnrin àjòjì àtọkùnrin àjòjì kánjọ máa gba yàrá marriage uh, certificate marriage marriage certificate of marriage tàrí tó tó di kí wọ́n gbà eh, create àwọn àyè tó ní ṣe pẹ̀lú òfin ọlọ́run ọba lórí bá ti dírẹ́sì àti bá ṣe ọkùnrin àti obìnrin ti máa mingle papọ̀ gbogbo àwọn eléyìí rèé àwọn ẹ̀sùn lásán ni a ò rẹ́rìí fún tó jí bá ń sìn tó bá jẹ́ sí pé ó fẹsẹ̀ múlẹ̀ náà so nǹkan tá a sọ ni wípé báyìí kọ́là ṣe ń polú rí sákìyèsí àti wípé àwọn àpá tí wọ́n jẹ́ àpá súnmọ́ lọ́hùn wọ́n ń ṣe ojúṣe wọn eléyìí tí wọ́n sì ní máa ànáǹsì fáwa nípa àwọn ń ṣe tó pàwàkọ́lá bẹ̀ wọ́n ń ṣe wọ́n dẹ̀ ń ṣe bó ṣe kan ṣe tó jí bá ń sìn tó ìyẹ́ pé wọ́n ní lápá dáadáa lórí àwọn ìjọba yìí àwọn ìjọba yìí náà sì ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu ṣùkọ́nà wà kọ́ra kọ́ mọ́ dàárín àwọn àfáà tí ń tọ́jà bá tọ́nà kọ́ mọ́ dàárín wọn rú àti àwọn ìjọba tí wọ́n máa wà fáà náà ní ẹni tí ó mọ̀ sáwọn sọ́nà ọlọ́run mọ́ sì jẹ́ kí ṣètọ́nù jẹ wọ́n lérè lélè táwọn ọmọ bá wọn bẹ́lọ̀ nìyẹn ibi tí Saudi Arabia bá kù sí àmà bẹ́lọ̀ ọba lọ́sùn àti alákọ́lọ̀ tó wọn sí bẹ̀rẹ̀ nígbà ìsìn torí wípé a sọ fún wọn mọ́sán pátápátá àwa ní máa pariwo wọn káàkiri àgbáyé nítorí pé a fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí wọn sí nǹkan tí ó dá ṣe nígbà táwọn Amẹ́ríkà àwọn Western world tán ń gbógun ti Saudi Arabia táwa náà tún fẹ́ jẹ́ ọ̀tá fún wọn ni ṣé bá ní sùn láwa tó yẹ pé àwa jẹ́ ọmọ ìyá wọn ní mùsùlùmí táwa náà tó fẹ́ máa jọ́ta fáwọn orílẹ̀-èdè yìí tó wá wọlé ìyá àwọn nǹkan tí ò yẹ kó wáyé tó anẹ́bìtọ̀ lọ́sàrán ti kọ́ wa bí a pẹ̀lú àwọn olórí kódà anẹ́bìtọ̀ lọ́sàrán ti kọ́ wa pé kódà káwa sọ fáwọn olórí yẹn náà ń tẹ̀ ẹ̀jẹ̀ gbà wípé ẹ̀jẹ̀ gbà wípé wọn tí mo fẹ́ sọ wáyé kọ́ di sọ yìí wọ́n ṣe é tòótọ́ wàláyà náà sọ̀rọ̀ láti rántí gbogbo yọ̀ wípé tó ń ti bẹ́ẹ̀ náà rèé a ti mọ gbọ́rọ̀ sí wọn lẹ́nu a máa tẹ̀ láti ẹ̀wọ̀n náà ni àlẹ́bìn ní kó dà kárí pé wọ́n ń tẹ̀ báyìí kò rí báyìí sìn a nítorí ẹ̀ká máa wá pariwo wọn káàkiri a nítorí ẹ̀ká là ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ a nítorí ẹ̀ká máa bà wọn lórúkọ jẹ́ a ti mọ ṣe nàṣẹ́yà fún wọn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àti ilé tó abẹ́lẹ́ ọba lọ́sùn wa tẹ́lákọ́dá nǹkó sànù wa ṣùkọ́ lọ́ba kó fún wa Islam ibi náà ládùú sí lónìí subhanaka samdik ashhadu an la ilaha illa anta